أعوذ بالله من الشيطان الرجيم من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون ولقد تبعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب الله يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك بل أن هم أضل أولئك هم الغافلون ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلهدون في أسمائه سيجزون ما كانوا يعملون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم

وألهمنا منهم ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب المعصية كما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا بها جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم مسينا بأسمائنا وأبصارنا واسنا أبدا ما أبقيتنا واجعل الوارث منا واجعل فخرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا واجعل الجنة هي دارنا ولا تسلط علينا بذنوبنا ما لا يخافك فينا من لا يخافك فينا ولا يرحمنا برحمتك يا رحمن الرحيم برحمتك يا رحمن أعوذ بالله من الشيطان الرجيم من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون ولقد تبعنا لجهنم كثيرا من الجن والجنود لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغالبون ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون سيجزون ما كانوا يعملون إلهي على كل الأمور لك الحمد وليس بما وليس من نعمي حد تضل وتهدي من تشاء من الورى وما بيد الإنسان ظلم ولا أشهد ọgbọ́n fún ọ. Ìrẹ́ nìkan náà ni ọgbà ọpẹ́ gbogbo bọ́lá ìpìlẹ̀ orí ìwọ̀n ọpẹ́ tọ́ sí. Wọ̀lẹ́ ìtàbí máa àwọlẹ́ ìtàmì náà àmì àbúrò. Ìdẹ̀ra àdé ọlọ́run ọba wa ọ̀la àlà. Ìdẹ̀ra rẹ̀ pọ̀ àlépa alẹ́ torí kọ̀sẹ́lómi tó ṣe ìwọ ọlọ́run lọ. níta bá lè fi fẹ́lò mí ìlà apáàlà pébi láwọn ní ṣètì ẹ̀dẹ́rẹ̀ ibi eléyìí náà ṣètì ẹ̀dẹ́rẹ̀ gbogbo tí ń bẹ asubáṣí mi ní màtí àwọn òbí àhàdé mìíràn kàlìkíkà fàmínkà ka láṣẹrí kàlákà wàlákà làhámdù wàlákà ọba gbogbo tí ọba gbá òtún mọ́mọ́. lára ẹnì kọ̀ọ̀kan wa lónìí tójú máma ti ń jẹ́ dà pé ń jẹ́ ìdẹ́ra bóyá obìnrin jí ni tàbọ̀ bá wọ̀ jí nínú gbogbo ẹ̀dá tọ́lọ̀ ọ̀dá máa tùbá àti mi ní màdín àwọn obì àhàdín nínú kálíkíkà ọlọ́run nìkan ló tó tún lè ó lórogún nígbà àwọn lánàá ẹlòmíì ti tàbùsírù àwa lórogún ọlọ́run nìkan ni kí ni oní lórogún nìkan ni ọ̀kan jẹ bẹ́ẹ̀ bá jẹ́ nìkan tí ò ní àfilélẹ̀ fún ojútì ó tún ṣe bí ṣe kọ̀dá kọ̀yẹ́ òsì ní. kéèyàn wà kọ́mọ́tò rẹ ni tó lè ṣe bí tiẹ̀ kìí sẹ̀yẹ kìí sóríire olóríire táwọn bàbá tẹ̀ ṣe o ọlọ́run mẹ́jọ ọba o ọlọ́run nìkan òun ọ̀tọ́ sí lẹ́gbọ́n nìkan náà sábẹ́ eléyìí ẹ̀wọ̀n náà ní èyí yóò fún kú sí yóò fún ọlọ́run nìkan òun lọ́kápẹ́ kápẹ́ òun ló ṣe tàná òun ló ṣe tòní òun ló tún ṣe tọ́lá òun nìkan òun lọ́kápá rẹ̀. ó dàbí èèyàn ó ń ṣe bó ń bẹ kárí sísà kó ń ṣe nígbà wọn bá kú ẹlòmíì ò ṣe. bọ́bá lóun tóbi tóbi òun ràjà gbogbo ẹ̀ jẹ́nìkan ọmọ sùn dájú mọ́ nígbà tí ń وما بيد الإنسان غير ولا أشد. nígbà ọba kú òun bẹ́ẹ̀ ẹlòmíì ọ̀gbà lé ní ọba sì gbà á gbogbo tó ti parẹ́ ó parẹ́ ó ti parẹ́ lójú ẹ̀ kó tó kú ó tó parẹ́ lẹ́yìn ẹ̀. gbogbo tó ṣe pátá tá a rí jẹ̀ra ìrìn ọlọ́run nìkan ló dé láṣẹ rí kálá. wàlàkà alhamdu wàlàkà ṣùkò gbogbo ọpẹ́ àtẹ̀yìn ìrẹ́ ọlọ́run ló ní ọlọ́wà dúpọ lẹ́yìn ọpẹ́ wa a ṣe àṣàlátù mo wá síwájú ẹ̀dá àdébò Muhammad. ìkí ọlọ́run ọ̀lọ́ ọlọ́run kọ́ máa bá ànábì. Àlékà ló rò Ike Ìjẹ́ ọlọ́run ọlà ọlọ́run kọ́mà bá aṣáájú ẹ̀dá anábìwá Muhammad. Ìjẹ́ ọlọ́run yìí ọmọ bá gbogbo àwọn sàhábà. Àwọn tọ́lọ́run tó fi wọ́n àwọn tó lọ́wọ́ tí wọ́n mú àṣìkò ìkí ọlọ́run yìí kọmọ báwọn sábìrì àwọn làwọn tí wọ́n bá aṣíwájú ẹ̀dá àdẹ́gbọ́wà mọ̀hánmà wọn ọba láyé ṣùgbọ́n wọ́n bá àwọn tó bá ànábì lùgbà wọ́n bá wọn lùgbà. wọ́n á lè rí náà wà kó lè má wà lága. ìkí ọlọ́run yìí náà kọ́ máa bẹ́ẹ̀ wa náà nítorí ìrẹsì wa náà tàbí fún aṣíwájú ẹ̀dá. ẹni bá ti fi fẹ́ rẹ̀ fọ́nrẹ́bì tí ń sàtàlátù fún ọ náà ti dẹni àtàlátù tọ́lọ́lọ́ gẹ́gẹ́ là ni ó sàtàlátù díẹ̀ fún. ọmọ àfi ti ṣe ẹni tó bá ṣe bẹ́ẹ̀ náà fún náà. ibi tí a ti sinmi lánàá a ti kí àbá wa tí ti lánàá ọlọ́run mọ́. àlùbáṣà náà yóò máa pọ̀ láti tóbi ọlọ́run. abẹ́ kíkí àfa wa náà kí ọmọ ẹ̀yà wa tọ́lọ́ ń jogún èyí tá ń lò yìí tó jogún ẹ̀ fún. tó sì fi ilẹ̀ fún tọlọ́run. eléyìí tí wọ́n fi ń béèrè dáadáa lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run mọ́sálẹ̀ ìbàdí lè kó dáadáa rẹ̀ èyí tó ṣe fún yín náà láàrin ló ń bẹ̀ yìí wọ́n jọ bàjẹ́ o gbogbo èyí tó ti fẹ́nu kọ̀ọ̀kan wa náà ọlọ́run níjọ́ bàjẹ́ o gbogbo àyè bí ẹnu kọ̀ọ̀kan wa náà ti ń dá sí tọ́lọ́run ó dàbí ní ògbé nǹkan lálẹ̀ pọ́wájú kò sàlù kọ̀ọ̀án ó dá sí tọ́lọ́run ó sàpọ́ndé àlùkọ̀ọ̀án ti dá sí tọ́lọ́run náà ni àtàwọn ayé ibòmíì tí wa náà ti ń dá sí tọ́lọ́run. gbogbo ntọ́lọ́ sí fẹ́ẹ́ kan ọlọ́run níjọ́ bàjẹ́ o àlékún dáadáa ọlọ́run máa ṣe fún wa fi wúlò fẹ́ sìn ọ̀la tóbi ọlọ́run. ọlọ́run ní máa ń yáàdì láàwù. máa ń yáàdì láàwù kọ́ wà nínú kó yé wa kó gbogbo ẹni owó lòún fi ẹni tá a sì fi tí ọ̀fọ̀fọ́n rẹ̀ ìfẹ́nú ẹ̀ kọ máa fi ṣe ọ̀nà àmà ọ̀pọ̀ èèyàn lónìí ní ìrìnnú òkun tí wọ́n ìṣe báwọn ọmọ náà torí onídarí wọn wọn ò fi àti wọn àfi sì ní máa wò. àwọn ìlú ọlọ́run lẹ́ni tẹ́mi ọlọ́run bá pọ́n náà mà eléyìí lọ́lọ́run fẹ́ kí gbogbo owó mà òun ló fi wàánù ṣe sí ẹ̀dá fún ìgbàsó wá kò sígbà kan tí bùkátà kan ó gbé ànábìlè máa yẹn ní tó kò sì lè má dàpọ̀ wípé ẹni ọlọ́run bá fọ̀nà mà lọ́mọ́nà. Gbogbo iná na hamdalilá na amadu wuru wana sàcínu wuru wana sàdín wana sàfúrù wana ọdún bìláyì ní ṣùrùrì àǹfùsìnà wàmí sẹ́yìn áàtì àmàlìyà yọ wà fún gbogbo máa ń yà sí máa ń yà sí lọ́ọ̀ kọ́lá àkọsí lẹ̀. ẹni ọlọ́run bá ti fi máa nà ẹni ó lè sọ ní òsì má torí wípé wà ní mọ̀tádì tòró òun lọ́mọ nà ẹ bá ti ti máa nà tọ́jú pé ọlọ́run ló lọ́mọ nà ẹni ó lè sọ ní òsì má. bẹ́ẹ̀ náà ni wà máa ń yùn nílí ẹni ọlọ́run bá ti jẹ́ kẹsẹ̀ rẹ̀ ọ́ yẹ kú òlójú ọ̀nà fàdá àdìyà ẹni tó lè fẹsẹ̀ rẹ̀ yí ọ̀nà kò sí ẹ̀bá lọ tó gba àbá ayé wá ní ọba bá ti máa ṣe wá àṣìgbọ́n ni yóò kó lè mọ̀ náà bọ́lá ọba ti jẹ́sẹ̀ èèyàn ọ̀yẹ̀ ẹni tó lè jẹ́ kẹsẹ̀ rẹ̀ ó tún sójú ọ̀nà padà kò sí mọ́ ẹni ọlọ́run bá ìsìfẹsẹ̀ rẹ̀ lé ọ̀nà kódà tí gbogbo ayé yóò gbógun kọ́mọ́mọ́nà ẹni ó lè sọ́nù sí mọ́ kò sí.

ọ̀gá ẹ̀ máa yẹ wọn òun lè ká sí òun àwọn lẹ́nu òfò ọlọ́mọdé àsopọ̀ gbogbo ẹni ọlọ́run bá ti sọnù. Mẹ̀yáde lọ́wọ́ àwọn olùmọ̀tẹ́bí. Fẹ́mi yìí ń bí nípa ọ̀la àyùká. Òun ló lẹ̀ fọ́. Ọlọ́run lẹ́nu sáwọn ọlọ́run tá a bá sọnù. Bàbá yóò sílẹ̀. Ẹni tí ọlọ́run bá ní ọ sọnù. Báwo láàyíká òmùlẹ̀ káàtìrò? Ọlọ́run lọ́kẹ́ ẹ̀mọ iye wọn òmùlẹ̀ káàtìrò. Àwọn ni ẹni òkú ọlọ́mọdé àtúntò. Wọ́n làkọ́ni sọ̀rọ̀ náà. Ọlọ́run ti fi wá sí yìí láàrin sọ̀rọ̀ yìí lọ́wọ́ àjọ mọ̀tẹ́sẹ̀ wọ́n yẹ fún un bẹ́ẹ̀ o lórí tó bá ti yẹ nǹkan ti yẹn o. ó ti láyé. alẹ́ lè ti lẹ́ni lọ́sì yẹ́wà dìní. Bìláhà ti bá bùnà aláṣẹ ìtọ́ni. Ọlọ́run kò sí wa o. Sàbíbi. Sàbíbi alẹ́ lè ti lẹ́ni lọ́sì yẹ́wà dìní. Gbogbo ohun tí ń bẹ lára wa lọ́kàn ni ní oríkèéríkèé ara ni. Nàbíkí alẹ́ ìsìláàmù. Kó lè rẹlẹ̀ kó dúró lórí ìsìláàmù. Kó sí ìyàwó àdìní. Ọmọ kú olójú ọ̀nà yìí, ọlọ́dà kò kú síbẹ̀. Ìlà kíkà òǹtúni àlàṣẹ ìtọ́ni. Ká sì lè máa lọ lórí òótọ́. Ká lè máa lọ lórí òdodo. Òdodo náà ni wọ́n wá là wá lọ́wọ́ èṣù tí máa ń yẹ èèyàn sáà tí máa ń yẹ ṣe èèyàn ọlọ́mọdé ọ̀rẹ́ ṣẹ̀ wáyà. ẹni ọlọ́run bá ti fi mọ̀nà òun lọ́mọ̀nà bọ́lọ́wọ́ ọ̀bá fi ìyàmọ̀nà bẹ́ẹ̀ yẹn tún yọ ọmọ àdààmú lórí ẹ̀sọ́ kò lè mọ̀nà. ẹ bá rí ti àbú tọ́lìkù tá a máa ń sọ̀rọ̀ ẹ̀. bẹ́ẹ̀ ṣe dààmú bá náà ṣe dààmú lórí ẹ̀ kó lè mọ̀nà. kò torí ẹ̀ mọ̀nà. ọlọ́run ní. wọ́n á kọ́ni bàbá náà níjà ní màkàtí ọ̀gbìn ẹ̀jẹ̀ wà ní ẹ̀rọ. ọlọ́run ṣàánú wa ayé àtẹ̀yẹ kẹ́rù ọmọ bà wá ó rèé sọ́ra àkúmọ́ bí a sá kó síbẹ̀. ọlọ́run ní lákọ̀ọ́ni bàbá náà ajá àti ọlọ́run ìta. لجهنم هنا جهنم Gẹ́gẹ́ pé torí iná já ànámà la fi dá wọn akẹ́sí irọ́ nínà lílé ilẹ̀ wà ní ẹ̀rọ̀sì. Ọ̀pọ̀ sùúrù èèyàn. Ọlọ́wọ̀n ò pé díẹ̀ o, kẹ̀sí irọ́. Kẹ̀sí irọ́. Òǹkà tó pọ̀. Nínà lílé nínú àwọn àlìjẹ̀mú wà ní ẹ̀rọ̀sì àti nínú àwa èèyàn ọlọ́run lóhùn dá wọn fún iná. làwọn olóńgbò láyà fún àwọn ọmọdéyà. ọlọ́run láwọn tó jẹ́ pé ẹ máa rí wọn léèyàn àwọn náà lọ́kàn bá a ṣe lọ́kàn bá a ṣe lẹ́mìí. ṣùgbọ́n yàtọ̀ tiwọn pẹ̀lú ọkàn wọn ni pé láyà fún àwọn ọmọdéyà. wọn lè fi gbàgbọ́ yí ọ̀rọ̀ ọlọ́run. Kódà wà láwọn mú Ẹnu ojú kíkàkì ọmọ gba wọn, kọ́kọ́ ọmọ kọlù wọn ní á Láàáyé mú nàbí àwọn àlejò wọn. Ọlọ́lá fún wọn létí. Létí fún wọn wọn a bọ́rọ̀ ọlọ́run lọ́gbọ́gbà. Ọlọ́run ní ìta àbọ̀wé jọ ní ká láàrin àmì ẹran funfun wá gbé Ọlọ́run ní ìní kàlẹ́ àmì àmì. Ọlọ́run ní kò sí jọjọ àmì àmì ẹran ní ẹran wá gbé ni wọ́n bá kódà wọ́n sọ ọ̀nù jẹ́ra lọ ọlọ́run sọ ọ̀nù jẹ́ra tọ́lá náà a gbọ́ ìdarí olówó ẹ̀ gbogbo ẹni tọ́lọ́ ń darí tí ọ̀gbọ́n darí ọlọ́run ọ̀sọ̀nù ju ọlọ́run ọlọ́run la ti dá púpọ̀ ọlọ́run fẹ́ dá gbogbo ohun tó dá ó ti sọ sí kálukú ọ máa ṣe ṣáájú ká tó dáyé ó ti sọ ó ti já mọ́ kó tó di wípa adáyé ó ti kàkọ́ọ́lẹ̀ rẹ̀ lé a lórí ní kàmsínà alifasana olùwọ̀ bí kàmsínà. alùpàsánà ní nǹkan bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún tọ́lọ̀ tí ìdá nǹkankan gbé òun lọ́lọ́run subahana wa ta'ala. Òun ló ti dá gbogbo ohun tó dáa. ànábì ní iná lọ́ àkọ́dára màkọ́díra làkàláyè ọlọ́run ti kádàrá gbogbo màkọ́díra làkàláyè gbogbo ń tẹ́tà tọ́lọ́run dá láyé pátá ètò akọ lórí wọn ọlọ́run láti kọ́ kọ́mùlà àyìn yàkàlùkà sàmáwá tiwà àgbà ọlọ́wọ̀ ìdásọ́mà sílẹ̀. tó ti pè fún gbogbo ntàdà lóbi wọn fifty thousand years ni wakana asuhu alalima alẹ́ àràsì ọlọ́wọ́ ọ wà lórí omi. òun lọ́lọ́run ló ti dá gbogbo nǹkan. ó lóun tún kòwé wa ní bèbè sí bàbá wa ó lè ṣàfihàn àwọn ẹ̀dá kan láti bèbè bí bàbá wọn ló ti láwọ ọlọ́run ti dáhùn ilé ìtúná àwọn èyí ajá wọn fàlìjánà kọ̀wá ṣe tá a mà dàgbọ́dọ̀ fi dúró ibi ló máa ń sàdé sọ fún ànábì pé ajẹ́ pé kámọ́ wulẹ̀ dààmú ànábì ní òrí bẹ́ẹ̀ tọ́lá ẹ̀ máa ń ṣe ajá yín fún ẹ mọ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n gbogbo sẹ́tí bá ń rọ kálukú lọ́rùn yẹn ni ó mọ̀ ju ìsàdà ẹni iṣẹ́ ẹbí bá ń rọ̀ lọ́rùn yóò mọ̀ ju èpè àdá fún kínní ìná ẹni ọlọ́run bá níṣẹ́ eré kọ́ máa rọ̀ lọ́rùn yóò máa júwe pa àdá fún kínní àdàfà Èyí màlú wà kún lóòmù àrẹ́bì ní kálùkù ni ọmọ ṣiṣẹ́ kálùkù òun ni ọmọ ṣe ń ta bá torí ẹ̀dá a sì máa gbọ́ ọ̀rọ̀ lọ́rùn toríjọ ọlọ́run sọ tó ṣe ọgbọ́lọ́hún ní àwùlá ìlú jánà ẹ̀yin wọn yí àlìjánà nílé kí wàláwù bá yí èmi ọlọ́run ti parí ẹ̀ láì tó lè tẹ̀yìn ẹ̀ tẹ́lẹ̀ kí ni ó tẹ̀yìn ẹ̀ tẹ́lẹ̀ bọ́bá lẹ́yìn ọmọ àlọ́ bẹ̀ kí ni ó tẹ̀lẹ̀ ó protect àyè ta ló kó mú wàá wò láàyè lìnàárì ọlọ́wọ́ ní gbogbo ẹ̀yin wọ̀nyí mo ti dá yín fún náà wàlá àwùbá ní òsín dá lè pé orí ìka kọ̀ọ̀kan lọ́wọ́ wà á tó kọ́ máa lu ẹnì kọ̀ọ̀kan lọ́rùn. ọlọ́láwọ́ ọlọ́run dára ná ibẹ̀ láti lọ mo ti dá. àwọn tí wọ́n ti jọ mọ̀ náà àti parí ẹ̀ olójó wọn àbó òdó lórí pé ajẹ́ pé wọ́n gbà iná òtún wà èsì pé ọ̀sẹ̀ dé ní ijó náà ti ń wọ́n ti kẹ́rì tì í. àbíbomi ọlọ́run lè pé ọlọ́run lè pé owó ìdásí ìlè káfìrí àti pálẹ́sì lẹ́dàá àwọn akébèrè níjẹ́ ọ̀bá sí àìpé apèsè ẹ̀ ọba débi àdìjọ́ náà níwò ìdásí ìlè mọ́tàkì àti pálẹ́sì lẹ́dàá àwọn olùbẹ̀rù ọlọ́run ó bẹ̀ kó sí mbẹ́ àdìjọ́ náà lọ́wọ́ jáwọ́ ọlọ́láwọ̀n tá a wá dákú náà nì.

onífìgbà pẹ̀lú ojú ẹ̀ fọ́ tọ́fọ́ lójú èyí tá a fi ríran yìí tọ́kàn rẹ̀ ọ̀bá ti fọ́ ọ̀pọ̀ jù ẹni ọ̀yà júlẹ̀ tọ́fọ́ kàn òun lọ́fọ́ gbogbo ẹ̀ ọ̀yà júlẹ̀ kòkòrò ríran kan nú dáadáa tọ́lọ́hún ni wọ́n máa ṣe ebi ló fi wí níbo mi ọlọ́ọ̀dẹ́wà yìí nà á dáadáa mọ́lẹ́ àbúsọ̀rù. ojú tó bọ́ ìta bí ríran yìí tí ó nìkan òfin ríran máa lọ́kọ̀ fọ́jú wàlá àfin tá a máa ń kúrò kò láti fi sùúrù. yẹn tó gbà pé èèyàn fọ́ lójú onígbà tí ojú ọkàn yẹn bá fọ́. àwọn náà sì máa ń fi ó ti fà péjúwe ó ti fi ó ti fi ṣe àdánù àbójú bẹ lọ́kàn. bí ṣe jókòó ìyá a ọ̀fẹ́ kó lú bẹ lọ́kàn. lójú náà a tún máa rí a tún máa fojú tinú a máa fi wò ó. Hmm. ojú inú ولهم آيون لا يبصرون بها àwọn tó jẹ́ pé wọ́n lójú ṣùgbọ́n wọn ò fi ríran ródòdó ولهم آذان لا يسمعون بها wọ́n ni wọn ò fi gbọ́ràn ọlọ́run ní àdá gẹ́gẹ́ bí i. máa bọ́ nínú hmm. lóbi wípò ikpe pé wọ́n máa sọ lùlá sí na kàbàrù ọlọ́run lápèjúwe àwọn kèfèrí wọ̀nyí kàmá sálì ilá sí ìyàlẹ̀ òbí máa láyà sí máa ma báwọn lọ bá máa sọ̀rọ̀ fún bí ìgbà tó ń sọ̀rọ̀ sí ti wọ́n kà létí ni ìwọ́ wo lè fi ọlọ́run ní sùn mọ́ búkú mú ni á àti tí ni á yàyà ni á. ó lè ra akáde kàkà. ọlọ́run ní wùláyìí kàkà dáadáa mi. ọkà ẹ̀mọ ya àwọn kẹfẹ́rí òní ọlọ́run ní bí ẹranko ni wọ́n àlọ́ lù wọ́n tún sọ ọ̀nù jẹranko lọ ọ̀hún láìka. òmùlò bá bìrù. ìta ilé àti máa náà. ìta ilé àti máa náà. ọlọ́run láti kó àtúntà yàtí. ọlọ́run ní wálé ìlà ilẹ̀ àtìmá òní òsì ní jáde lókèrè lọ. wàlí ńlá ilẹ̀ àtìmá ilẹ̀ òsì náà. ìlà ní gbogbo ọkọ̀ tó dá wà èmi ọlọ́run ni mò ń jẹ́. fún dọ̀là a máa gbọ́ kéèsè tí wọ́n sọ o. ètò sọ̀rọ̀ ẹ̀ o. ètò ọ̀sọ́ ọ́ dọ́dá kì ahụ sọba ahùn kì gbọgbọrọ araba araba araba ó kọ tọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ní jẹ́ ọlọ́run lémi ọlọ́run ní ọlọ́run lémi ọlọ́run ni mo làwọn ó kọ Èwo ni ẹ máa fi pèdè ọlọ́run? Wàzàbù láti ìnà ìrìn ìlú rẹ̀ fi àfihàn ìdí. Ọlọ́run ní ẹ pa gbogbo ẹni tí bá ń kàkọ́yọ́ ibi tó ti mọ̀ kó o lè pè tó wọ̀ ọ́. àwọn tí wọ́n ń kà kọlọ bíi àtìmọ́. tí wọ́n ń sèmi ọlọ́run ló kọ sí ìsọ́ra mi. tí wọ́n ń sọ mí ló kọ tánàbí ọ̀sọ́ mi ìsájú sísá ọ̀nà. ọlọ́ni gbogbo tí kálukú ṣe òní ìfisálẹ̀ kan. gbogbo ọlọ́wọ́ sọ àjọlá lọ. mo tọ́lọ́wọ́ ọ̀gá péré àmọ́ pé ètò péré ẹ̀ka ti pé tán. ọ̀pọ̀ èjẹ́ tó tún wọn fi dá mi ilẹ̀ ọlọ́run kọ́ sọ àjò lálọ́. Ah. alhamdulilayi. ọ̀sídà àdàmì. adúpẹ́ arójú ara yìí fọ́tòrí. àmọ̀ arójú ara yìí tòní. Jálè rojú kàrà yìí gbọ́tọ̀ náà. Àbájú kàrà yìí gbọ́tọ̀ náà. سميهم وراءهم أيا أنت أقول لهم سميهم وراءهم